òun ló dáa ju gbogbo àwọn yòókù lọ àwọn afáàmọ́ tó máa ń fẹ́ kó jẹ́ wípé kí a jẹ́ nǹkan tó ṣe wípé a máa jìnnà sí irú àwọn orúkọ bẹ́ẹ̀ gbogbo àbẹ̀wò kan láyé pé tó bá tún mú nǹkan bíi ìnira ìnira ìnira dání tí ò bá mú túmọ̀ gidi dání àwọn afáàmọ́ fẹ́ kó jẹ́ pé a jìnnà sí irú àwọn orúkọ báyìí so nǹkan bá nínú ní pé tí a bá sọ pé Faisal nílẹ̀ lágbáwá wọn a máa sọ Faisal ìbẹ̀rù akuna kù ni pé kí ni túmọ̀ faisal so àwọn èèyàn sọ wípé wọn máa sọ kọ́mọ́ pé ní ọmọ kìnìún so látara bẹ́ẹ̀ kò ní túmọ̀ kan ló jẹ́ tó lọ sí pé wọ́n ṣe tọ́sífíà kò ní túmọ̀ ló jẹ́ pé kí ni o tó jẹ́ aburú bẹ́ẹ̀ tẹ́ni ẹ bá ń mọ mínì tó fi gbà lérò pé kí ló gbà lérò ní sorúkọ yẹn káwọn ló gbà lérò yìí pé ẹnìkan jẹ́ bẹ́ẹ̀ ló dẹ̀ jẹ́ pé ó ṣe dáadáa sí ojú ọ̀rẹ́ sí kò sí ìnáwó burú bẹ́ẹ̀ bí wọ́n ṣe sọ orúkọ ọmọ yẹn tó báyìí wọ́n á wo mímí ẹ̀ náà mímí ẹ̀ ní sìn kò ní kára lè sọ pa mímí ẹ̀ tó jẹ́ nam nam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ ọmọ kìnìún nínú ẹ̀sìn ẹ̀yẹ́ ní sẹ́yìn pé kìnìún àdọ́sọ tó wáyé pé òun gbà rẹ̀ bá dáadáa yìí so kò sí nǹkan tí ó burú náà so kí ọlọ́ba kó tọ́ wa sọ́nà so lẹ́wọ̀n gẹ́gẹ́ bá àwọn bàbá wa ti sọ náà ni pé wọ́n ní alifu so wọ́n ní alifu one thousand ìjọba abawa àbáwá ti sọ de kese í ṣèdè la í ṣe lẹ́nu lábára láti gbọ́ àfa àfa àfa àfa kì í ṣe lẹ́nu lábára wa níbí gbàdọ̀ bẹ́ẹ̀ wá ń bì ni wọ́n gbà pé alifu ni wọ́n kọ́ máa ń pe àfa ni pé wọ́n ní anásù alifu mínìhùn kàwá idù wàwá idù kà alifin in amúrún ana so àwọn ènìyàn one thousand nínú wọn á máa dà gẹ́gẹ́ bí ẹyọ kan ẹnìkan á sì máa dà gẹ́gẹ́ bí kíní o one thousand tí àlámọ̀dì bá le tán so inú orin yẹn tó wà ní jùrẹ́dì làwọn afa àwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá àwọn afa ti sọ pé ibẹ̀ náà ti wá yọ alifu pé afa bá gẹ́gẹ́ bí ẹgbẹ̀rún èèyàn already alifu alifu ṣùgbọ́n bàbá wa ń lọ lọ síwájú lọ́wọ́ di pé àlùfà àlùfà àlùfà wọ́n á sọ pé àná so ọlọ́run kí bẹ́ẹ̀ ní àlùfáà nílé lágbára o ní bẹ́ẹ̀ ní àlùfáà nílé lágbára ṣẹ́ẹ̀kù náà ń pè yàn ṣẹ́ẹ̀kù Islam ṣẹ́ẹ̀kù wọn máa pè nínú nílé lágbára so. ìgbà tí ẹ̀ sọ̀rọ̀ àlàyé rẹ̀ kàn yín ó ní pé àwọn kan náà máa wà nínú àwọn tó jẹ́ kíntù yẹn fẹ́ kó máa gbà fún nísà tí wọ́n lè bá jáde so pẹ́sàn àbọ̀nì ẹlẹ́gẹ̀ẹ́jì ni pé táwọn ń kí ṣé àwọn kan tó máa pẹ́ dé tí wọ́n ní máa kíjà máa ní ṣáì nígbà táwọn àkíta ọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn kí wọ́n ṣàlàyé àdìs tó sọ wípé kò sí ìrùn lẹ́yìngbà kò sí ìrìn lásọ̀rọ̀ tó lọ tẹ́lẹ̀ lásọ̀rọ̀ tó lọ. náà aláàkọ́rọ̀ ni pé wọ́n ṣàlàyé fún wa nípa wáàsí tí a ṣe pé àwọn èèyàn wo ni wọ́n wà tó pé wọ́n jẹ́ àwọn kíbtù tí àwọn náà jẹ́ pé wọ́n gbà fún ànábì Musa Musa fún wa náà yìí pé ìyàwó fìlànà nínú àwọn kíntù náà lónà wà bẹ́ẹ̀ fìlànà ti fi ìyà jẹ pé pé wọ́n jáde kúrò ní ibẹ̀ yẹn tó yẹ pé òun náà dẹ̀ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba orí ìyá yẹn náà ni Asia ìyàwó fìlànà ló kúlé lórí sọ̀rọ̀ àwọn abáyé kó yẹ wa náà nìyí pé kò sáwọn kíntù míì tó yẹ pé wọ́n tún gbà ẹni bá gbà wọ́n bá tẹ̀lé Musa ni ẹni bá gbà so wọ́n bàbá ẹnìkan wà tó yẹ pé ó gbà àwọn kan sọ pé ìsìkìlù ni sọdọ̀ pé nígbà náà àyà mi wà tó jẹ́ pé ẹni yẹn nígbà tí òun lọ sọ fún wa wípé kí ló dé tẹ́ fẹ́ pa Musa tó pé gbàdú Musa ń ṣe dáwà kó lórí pé ọlọ́ba ní kí Musa ó lọ kó àwọn èèyàn jáde yìí so ó sọ pé àtẹ́kùtùlù àtẹ̀kùtùlù náà rọ́jùlá nù so ṣé ẹ fẹ́ pa ọkùnrin kan ní àyàkú làárọ̀ bí ọ̀pọ̀ tó gbọ́kùnrin yẹn sọ pé ah, ẹ̀ẹ́dẹ́jọ́ ọlọ́run ọba mi ò ní kí ni ò ní Allah so ẹyẹ eh, wọn ní òun náà o ti nígbàgbọ́ kíni o tó gbé o ti nígbàgbọ́ sí Musa nígbà tí Musa ń ṣe dá wa so àwọn yẹn náà inú àwọn kim tù lù wá gbogbo wọn tẹ̀lé Musa wọn náà tẹ̀lé Musa jáde so àwọn tó kù lẹ́rẹ̀ àwọn tí ò lè lọ jagun kò sí pé ìlú lẹ́dọ̀ àwọn tí ò lè lọ jagun tọ́kàjá àwọn dùwà fáwọn àwọn ẹni tó lẹ àwọn nìkan náà kù nílùú àwọn tó ń jẹ ogún àwọn ìyàwó àwọn ẹni ńlá láti ó wà bẹ́ẹ̀ nìyẹn so bó lọ́ọ́ yẹ pé Musa nìyí ẹ̀tọ́ làwọn ọba rán sí òun náà ni pé kó jí sẹ́fún fẹ́ràn ọ̀nù àtàwọn kíntù kódà iṣẹ́ rẹ̀ gangan israelite gangan ló bẹ́sẹ̀ lórí torí gbogbo tí wọ́n ń lọ yẹn náà ó ń ṣe dáwà lọ ni gbogbo bó ti ṣe tóbi débi tó ń lọ yẹn ó ń ṣe dáwà lọ ni so gbogbo tó bá dé tó bá kó lójú ọ̀nà lọ́ni kó máa ṣe dáwà fún àwọn gbọ́dọ̀ gbà fún Musa lójú ọ̀nà so wà lọ́balẹ̀ wọ́n gbà fún Musa lójú ọ̀nà wọ́n gbà fún Musa lójú ọ̀nà ẹ̀rọ táwọn bá ní Israel àwọn tó gbogbo àwọn tọ́lọ̀ gbogbo tó tọ̀ yẹn lọ débi tó ń lọ yẹn náà ọlọ́run ní gbogbo Musa sọ̀rọ̀ àwọn tọ́lọ̀ máa Musa sí náà ni. ṣé wọ́n bẹ̀rẹ̀ nípa pé àwọn káyọ̀ ọmọ kíta káwọn máa kí ìṣáì ní ẹ̀yìn èyí tí wọ́n jẹ́ kó yé wa náà ni pé kí wọ́n máa kí tàràwí tó jẹ́ pé tí àkàndé pé àbá ibn baz àwọn náà ni wọ́n béèrè àwọn question tó pọ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ wọ́n sì dáhùn bẹ́ẹ̀ pé táwọn èèyàn bá dé tí wọ́n bá ṣe tàràwíì lọ́wọ́ òun náà ni pé ọdún wọn fẹ́ kí ìṣá rẹ̀ kó jọ́yìn ìrun yẹn so kó jọ́yìn kó jọ́yìn ìrun tí wọ́n ń kí lọ́wọ́lọ́wọ́ yẹn so kó kírun pẹ̀lú wọn tó bá ti kí méjì tán tó yẹ pé mọ̀ bá ti sálámà kó dìde kó wá fi méjì ti ìṣá ìtì náà tó ń kí ni o tó kù kó wá ṣe kó kí ìṣá yẹn kódà kéèyàn ọba èèyàn wà kí méjì tiẹ̀ tó kù yóò jẹ́ ìṣá tiẹ̀ kódà kéèyàn ọba àwọn afẹ́fẹ́ yẹn fẹ́ dànù kí ni kó má kí ìṣá yẹn lẹ́yìn kó jọyìn tàràwí kó kí méjì lára rẹ̀ kó wá kí méjì tó kù torí pé ìrun méjì ò lè máa lọ pọ̀ nínú mọ́sálásí lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí àdìsí wọn kan lẹ́ẹ̀kan yẹn náà so wọn lọ káyọ pé kájọ àwọn ọlọ́pàá tẹ pé nǹkan náà ni wọn mú wa ní pé tẹ pé ẹ̀bá wọn fẹ́ ìgbóhùn fẹ́ dárun tòun kí kó bẹ́ẹ̀ kan kúrò níbi tí ó jẹ́ fisiliti mọ́sálásí bóyá bíi náà bóyá bíi ilé àlùwàlà tí wọ́n ti kí ni kọlọ kí irun rẹ̀ bẹ́ẹ̀ kó má kírun níbi tó jẹ́ inú mọ́sálásí yẹn kankan kọlọ kírun rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ẹ́ wá kí mẹ́ẹ̀ káwọn abẹ́ kí jàmbá kí wọ́n bọ́ sẹ́gbẹ̀ẹ́ bòmí kí wọ́n kí jàmbá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú mọ́sálásí náà ti ń kírun lọ́wọ́lọ́wọ́ yẹn kí má bọ̀ síbẹ̀ kí wọ́n má kírun rẹ̀ wọ́n lè lo àdìsí yẹn so ẹ̀rọ àwọn pé òun ò ní ìgbàgbọ́ sí pé kóun kírun pẹ̀lú tàràwí ṣùgbọ́n táwọn afa sọ òun ní sọ fún aláṣọ sọ fún wa pé ẹdún kírun tó jẹ́ ọ̀ràn yẹn àwọn oníkírun lẹ́yìn tó ti fi kí ni o tó kí náà fi. kọ́tà kọ́ bẹ́ẹ̀ náà ni pé wọ́n láwọn kan sọ yìí pé àwọn tó bá fẹ́ kí irun ìṣáì àwọn kan fẹ́ kí irun magrib ẹnì kan fẹ́ kí irun ìṣáì yìí pé táwọn ẹjọ kí ìṣáì ni wọ́n sọ pé àwọn àwọn ènìyàn káwọn káwọn máa kí ìṣáì méjì ìgbàgbọ́

tí màá bá ti wà ń bẹ́ẹ̀ so ìwọ́n tó jẹ zuri ní sàn kí ṣáì lọ́wọ́ olè jó jẹ́ nǹkan kí ṣáì pẹ̀lú kó kí ó kì í zuri lẹ́yìn ṣáì tí wọ́n ń kí lọ́wọ́ orí ìwà ìṣẹ̀lẹ̀ dáhùn lẹ́nu àwọn afọ́ sọ pé ó lẹ́tọ̀ bẹ́ẹ̀ sáì tí máa rẹ̀ rí wá òwe bẹ́ẹ̀ wá ìṣẹ̀lẹ̀ kírun pé olè kírun lẹ́yìn àwọn tó fẹ́ kírun yẹn so àwọn tó fẹ́ kí wọ́n drink wọ́n lè kírun lẹ́yìn àwọn tó fẹ́ kí ṣáì yẹn so wọ́n lè fún wọn láàyè kí wọ́n kọ́ kí ẹyọ kan náà tẹ́bàkẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan wá jọ ìwọ̀n kọ́ńbà kọ́ńbà tí táwọn yóò fi kí ẹyọ kan àti tiwọn tán pẹ̀lú wọn gbọ́dọ̀ dúró de sálámà máa fún un sálámà so lè nìkan náà wọn fáwọn sára ìfún wa sọlọ fún fún wa ní àgbọ́yé lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni pé wọ́n bẹ̀rẹ̀ nípa pé tí eh, èèyàn bá wà nílé tọ̀ àwọn ẹ̀fọn àbáwọn ìsìn wọn ó bà léèyàn lára táwọn àdè lọ jẹ́ kí wọ́n ti lọ bà lórí ìtọ̀ àbí kínní so eléyìí ò kan mùsùlùmí so wọ́n jẹ́ ìyàbá ń lọ mọ́sálásí ti sàlùwàlá tí wọ́n da wọ́n ní kí ọmọ wulẹ̀ béèrè pé ìtọ́lẹ́gbẹ̀ẹ́ ní àníyàn kan bẹ́ẹ̀ sá lọ fọlọ́ kírun sọ àfa sọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn so ó dá kéèyàn ó sí ọ̀fìn tótó ẹ̀yẹ́ ní sinmi ó dá kéèyàn ó sí ọ̀fìn tótó ṣùgbọ́n ayé òde gbogbo ní ẹ̀rọ sọ̀rọ̀ tótó náà ọmọ ẹ̀yà kan tíráì ni òṣìṣẹ́ ọlọ́run bá ń gbà mí tó bá tọ̀ tán tó bá fẹ́ sàlùwàlà yóò tún mú omi yóò sẹ́ gbogbo àwọn ìdíbí rẹ̀ fẹ́ ó ṣeé ṣe kí ìtọ̀ ó já sí kọ́kẹ́ tọ́ mi ò fún wa fẹ́ jáde so kò sí nǹkan tó burú mẹ́ kéwọn ṣe bẹ́ẹ̀ kéwọn tó wẹ́ẹ̀tì ṣòkòtò yàn ní kíní tí a bá dẹ̀ kébi kan tí ẹ̀sìn bá sí ó yẹ lóyọ kí kéwọn tún fi omi kéwọn tún fi ṣe bẹ́ẹ̀ kó wá wù yàn bẹ́ẹ̀ sọ̀kẹ́ pé kéwọn wá kà sí pé ẹ̀yẹ tó lọ ṣéǹjì aṣọ mi ní kí tó lọ wọ aṣọ mi so ẹ̀sìn wọ́n máa fẹ́ ẹ̀sìn mú ìrọ̀rùn wá ẹ̀yẹ́ ni bẹ́ẹ̀ kò mú ìnira wá ó ṣègbìyànjú ẹ̀rọ bá ti lè ṣe dáadáa so ìrọ̀rùn ti ṣègbìyànjú ẹ̀rọ bá ti lè ṣe so yòókù èyàn ó fi kíni o èyàn ó fi sílẹ̀ ni pé ọlọ́run bá ti mọ bí yóò ti gbà ní owó yẹn náà. ìwé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n béèrè wípé kí ni ìdájọ́ òpìdán nínú Islam wọ́n ní kí ni ìdájọ́ òpìdán nínú Islam so ìdájọ́ òpìdán nínú Islam ìgbé táwọn èèyàn bá lẹ́ni tó ń pidán nínú Islam ó náà fi ó pa ni gbogbo ní ṣe ẹ̀ṣẹ̀ tó tóbi ni nínú Islam àwọn afáà ni pé kí wọ́n pa ni so gbogbo tó bá jẹ́ tó wá lè pa tó bá kú yóò wọ̀ náà wọ́n jọ náà tọ́tù bá jẹ́ mùsùlùmí tó ní mùsùlùmí lọ́wọ́ nínú àlè ìmáàni ọlọ́run lè padà wá fi sínú àlìjánná so ìdájọ́ títí onídánìyẹn ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè wípé wọ́n ní ìyàtọ̀ olówó láàrin pé àlìjánu fọwọ́ báyàn àti idán ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà níbẹ̀ nígbà míì kò lọ sí yàtọ̀ ńbẹ̀ nígbà míì idán a máa ń fi mú yàn ní ojú ran ìkíni ní tẹ́gbẹ́ àwọn èèyàn máa ń pa àyàn máa ń pa idán níwájú àwọn èèyàn wọ́n máa pa idán wọ́n máa pa dán so àwọn èèyàn ó máa pa idán tẹ́gbẹ́ àwọn èèyàn máa rò pé tí wọ́n ń ṣe yẹn ó jẹ́ nǹkan tí àwọn òfin náà yẹn ṣe yangan ju pé wọ́n kà gbá kéèyàn ó kàn mú o ó dejò nísìn àyàn kan ni pé ó jẹ́ jò ejò yẹn yóò mọ àyàn ka sáfún káàkiri ẹ̀ pé kò ṣe yangan fún yàn báyẹn ìdán kan nìyẹn ìdán kejì ni pé ìdán tá a fẹ́ fi ṣàbùrú fún yàn sókè ìdán ìyẹn náà ló wà ìyẹn ló wà lọ́dọ̀ ìdán fi ṣàbùrú ìdọ́gba àrọ́dọ́ ọmọ èèyàn ni idán àti pé ká máa da nǹkan lẹ̀lẹ̀ ká ju nǹkan lẹ̀lẹ̀ bá idán kejì táwọn ọmọ èèyàn ní òun náà ní wípé méjì náà ọ̀rọ̀ ṣèdán náà ti wá wá o náà ti ń lọ mú ọ̀rọ̀ ṣe àwọn àjẹmú náà lòun ní èṣù náà ló ràn wọ́n lọ́wọ́ láti lè kíní yẹn ṣe àlìjẹ̀nu ni wọ́n ń kọ̀nẹ́tì mọ́ àbó ló ń kọ̀nẹ́tì mọ́ wọn tí ó wà máa sọ fún wa pé tẹ́ ẹ bá mú nǹkan bẹ́ẹ̀ tẹ́ ẹ bá mú nǹkan báyìí pọ̀ mọ́ra wọn so ẹ máa ní àwọn èèyàn ní àwọn kan tó o bá mú kinní kan tó mú kinní kan tó o fi létí irú báyìí ìsìn ló máa ráwọn àlìjẹnu ní ìsìn báyìí so yóò máa ráàlìjẹnu tí ń kọjá lọ báyìí àwọn èèyàn ní so wọn agbára yẹn àwọn àjẹnu náà ló wá fún àwọn èèyàn kí wọ́n lè bá máa pa náà títí yẹn náà àwọn àjẹnu náà ló wá fún àwọn èèyàn pé bẹ́ẹ̀ ti lè fi iná sí aburú fún yàn so wọn máa fi iná tó o bẹ́ẹ̀ káwọn àjẹnu náà wọ́n bẹ́ẹ̀ sèyàn léṣe wọ́n wà á lo iná náà ni wọ́n máa lò síbẹ̀ so àjẹnu náà máa kó síyàn lára gẹ́gẹ́ tó bá kó síyàn lára yóò máa dààmú èèyàn tó máa fẹ́ lálùjọ náà yẹn kúrò bẹ́ẹ̀ yóò wá fi àwọn kankan lẹ̀ tó yẹ pé ó jẹ́ àwọn adán rẹ̀ náà a máa fi sílẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé nítorí fi sílẹ̀ tí wọn ọba tó ń mójútó ẹnìyẹn kẹ́kẹ́ gbà lẹ́yìn àjọmí yẹn lára yẹn pání àjọmí yẹn ti lọ nítorí bílẹ̀ sára ẹnìyẹn tí wọn ọba tó ń mójútó ara ẹnìyẹn pẹ̀lú pẹ̀lú bílẹ̀ síbi àjọmí yóò tún láǹfààní àkìlẹ̀ padà bẹ́ẹ̀ torí bó ti fi kíni o ti fi dán sílẹ̀ sínú ara ẹni so idán wọ́n máa fi ń ṣèyàn ní sùtà wọ́n yàtọ̀ ní wọ́n fi ṣèyàn ní sùtà idán gbogbo tí a ṣètọ́nù ṣe máa ìdán náà ni tọ́jú ẹgbẹ́ ọlọ́run bá wá dé bẹ́ẹ̀ yóò ti sọnù yóò ti sọnù bẹ̀dẹ̀ àwọn tí wọ́n ní ìdán yẹn gangan ọwọ́ èṣù ni gbogbo dán yẹn ti wá sọ́dọ̀ olókọ́ àwọn ọmọ èèyàn léyìí tí wọ́n mọ̀ so tẹ́wọ́n fẹ́ ṣe mí tẹ́wọ́n ti wá ṣe tán wọ́n wàá bẹ èṣù lọ́wọ́ ẹ̀ wọ́n lè má bẹ èṣù tẹ́wọ́n fẹ́ ṣàbúrú yẹn èṣù ni wọ́n máa ló wá máa lọ ṣiṣẹ́ aburú yẹn lọ́dẹ̀ náà fẹ́ ṣe fún tí wọ́n bá pa iná lẹ̀lẹ̀ èṣù ló jẹ́ àwọn oníbẹ̀yẹn kò yípa lójú títí ẹ̀bẹ̀ lójú gbogbo àwọn ẹ̀kú yẹn èṣù ló jẹ́ kó yípa lójú àwọn ẹ̀yàn yòókù yẹn so èṣù gangan ló jẹ́ ẹ̀ tó mú iná tó àtàwọn ọmọ rẹ̀ òun ló mú àwọn àdìjànú òun ló mú jẹ́ kí ó máa dà kó máa jẹ́ idán lójú wa so olùgbẹ́ náà rẹ̀ ta lẹ́nu ìṣòtún ní connection pẹ̀lú kí ni o èṣù tó lórí ìgbéyàwó ló jẹ́ pé ẹni bẹ́ẹ̀ ó wọ̀nà níwájú ọlọ́run ọba tó gbogbo ọwọ́ agbára níbòmíì tó yàtọ̀ sí ibi títọ́ ọlọ́run ọ̀dọ̀ wọ́n lọ́ọ́ máa ṣe nǹkan fún àwọn jíìmù yẹn ọ̀dọ̀ lọ́ọ́ máa ṣe nǹkan fún wọn. so àwọn ah, náà ni pé Muhammadu ọlọ́ ẹ má bínú. so wọ́n ní iman àti ìmọ̀ lára àwọn nǹkan ló jẹ́ pé ó máa wà láwà ní àwùjọ tí a wà lónìí òun náà nìyẹn wípé àwọn èèyàn sọ wípé iman nìkan lèèyàn gbọ́dọ̀ ní ìmọ̀ máa ń sìn yàn lọ́nà ni so gẹ́gẹ́ bí àfa wa sọ́ọ́lì ẹ̀ẹ́dùn eh, ọ̀sẹ̀mí gẹ́gẹ́ ti ṣàlàyé fún wa nígbà tí wọ́n ń ṣe ṣẹ́rí usulu sàlásà òun náà wọ́n ṣàlàyé fún wa yí pé ìmọ̀ òun ló jẹ́ nọ́mbà one ìmọ̀ òun ló jẹ́ àkọ́kọ́ téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ní wípé àwọn ìmánì kan wà ló jẹ́ wípé gbogbo èèyàn ló máa mọ̀ wípé ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo ni so ìmánì ni pé ọlọ́run lọ́lọ́run ẹyọ kan ẹyọ ẹ̀yẹ́ ìdókù ni pé bá ti mọ̀ pé ọlọ́run jẹ́ ọ̀kan ṣoṣo tó jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ìyá àkọ́jọ́ kọ́mọ̀ pé ọlọ́run jẹ́ ṣoṣo so lẹ́yìn ẹ̀ ni pé kó nímà so ìmà òun ló máa jẹ́ kí ni o òun ló máa jẹ́ nǹkan tó ṣe yí pé ó ṣáájú ẹ̀rú àdá máa ń túmọ̀ pé wàlá asúnà ní sí ilé àmà nù lè ní àmà lè gbà àwọn tó ní ìmà wàá so ìmà jẹ́ kí ni òun ni ó jẹ́ nǹkan tó yẹ pé ó ṣáájú òun ló máa máa gáìdì iman àti ọgbẹ́ tó gbẹ́dẹ́ pé àwọn tó jẹ́ onímọ̀ tó tán lórí ayé tá a wà lónìí àwọn onímọ̀ wúwa tí ó da ìmọ̀ yẹn ò jẹ́ tó ló fà ẹ̀rígẹ́dẹ́ ìmọ̀ yẹn ò tó ni àbí kó ọ̀nà tí mo gbà lọ́dọ̀ wa ń bì ló jẹ́ kí problem yẹn wà kí a ní àwọn problem tí a ní láwùjọ lónìí ọ̀nà tí mo gbà dé bí ọ̀nà tó yẹ pé kò ọ̀nà kò gbà channel tó jẹ́ direct rẹ pé àwọn tó ń jẹ́ àwọn ẹ tí wọ́n gbé àkídà gidi dání àwọn kan ní wọ́n kọ́ wọ nàìjíríà yìí òun ló fà á lóbi jẹ́ káyọ̀ wọn rí àwọn èèyàn pé ìmọ̀ òsè gan ìmọ̀ gángan ní number one láti lè má gángan ìmọ̀ ni àti ìmọ̀ ìmọ̀ ni ju ìmọ̀ lọ rárá so tẹ́ ẹ bá lọ ní ìmọ̀ ìdí ìmọ̀ máa ní ni pé ó máa fún èèyàn ní bẹ́ẹ̀ yóò ti ṣègbésí ayé èèyàn dáadáa bẹ́ẹ̀ yóò ti ní ìmọ̀ ní gángan ìmọ̀ ló máa fún èèyàn ìmọ̀ ni òde fún èèyàn ní bẹ́ẹ̀ yóò ti ní mọ̀ kò ṣeé ṣe láíláí ṣèlú ní mọ̀ nígbà mi yóò wà lójú kan àìmọye nǹkan ni òní mọ̀ tí òní mọ̀ rárá ojú kan ló ti wà so ìgbà tó bá kàn sọ fún ni ó máa gbọ́ ṣùgbọ́n tó bá ní ìmọ̀ ìmọ̀ yóò máa gáàdì yóò máa kọ̀ yóò máa control ẹ̀ yóò máa mòdodo sí ní gbogbo ìgbà ni yóò máa mòdodo sí ní gbogbo ìgbà ni bá fi dáhùn kẹ́kà ẹ̀mí nǹkan ló lè ka fún ara rẹ̀ ẹ̀mí so lọ́dọ̀ abẹ́ ìmọ̀ ó ṣáájú ìmọ̀ yóò bá fọwọ́ sọ fún àwọn àfọwọ́ sọ́ọ́lù sí òṣùwọ́lù sẹ́nu wọ́n ní pé ìmọ̀ ṣáájú ìmọ̀ so ní àwọn ìṣàwọn ìdúró ọlọ́run wọ́n ní ká máa yan náfìlà ní alẹ́ ní òru Ramadan tẹ́gbó ni àsọpọ̀ nǹkan tí àwọn afáàn ṣàlàyé fún wa náà ni pé tàràwíì tí à ń kí yẹn òun náà ló ń jẹ́ náfìlà òru pẹ̀lú rẹ́pẹ́ tí wọ́n ara ń bì náfìlà òru òní àwọn nǹkan fẹ́ tí à ń wò náà nìyẹn lórí láwùjọ tá a wà lónìí ni pé a kọ̀rẹ́tì nǹkan tíntín nílà àti kọ̀rẹ́tì ẹ̀sìn káyìn òkí tàràwíì pẹ̀lú farabalẹ̀ àkọ̀rẹ́tì ẹ̀sìn káyìn òkí ṣáìn ní àsìkò rẹ̀ kí wọ́n kí ṣáìn àkọ̀rẹ́ tẹ̀tì káyọ̀ wọn gbẹgbẹ náfìlà òru kankan tó wà ẹ̀ rákà mẹ́ta àkọ̀rẹ́ tẹ̀tì nǹkan kékeré rárá fẹ́ kọ̀rẹ́ tì nǹkan lá so sọ̀rọ̀ gan kọ́nà kó sànù wa so náfìlà táà ń yàn lálẹ́ náà ni náfìlà kò jẹ́ náfìlà mọ́ so nǹkan tó ń dáhùn ni pé kí á máa yàn nígbà àdìkọ́kọ́ máa ń tó dájú ni pé ká kọ́kọ́ lọ sùn náà kó o di pé kí ni o kó o di pé àáyàn tàbí àyàn pé àtẹ̀wá ní sùn ká tó di pé àyàn kẹ́jẹ́ kásìkò yóò tún máa tó bíi nine o'clock káká wọn àgbà nìsùn káfara balẹ̀ rárá kádẹ̀ kí ṣáà ẹ̀ káàkì bóyá forty five minutes àbí wákàtí kan so káàkì di ten o'clock kálukó dẹ̀ lọ kálukó lọ́ máa ṣe nǹkan mi tó bá kù ìbára la fẹ́ ṣe àwọn àkí ìṣáà àti tàràwí kò ní tó twenty minutes ayé tó sọ àwọn ọ̀rọ̀ míì máa níbẹ̀ náà àdùnmọ̀ àti àdùnmọ̀ àti àdùnmọ̀ sọ àwọn ọ̀rọ̀ náà so kó kó kó kó kú díẹ̀ káàtó so kọ́lọ̀ kó sànù wa so nọ́fìlà yẹn labẹ́ ẹjọ́ báyìí ti yẹn lálẹ́ bá kò ní kó yẹn mí ìmọ̀ lóru mọ́ ó lè má ṣe nǹkan mí lóru ó ti ṣe ti nọ́fìlà ti tọjọ́ nù yẹn ẹ̀rọ àgbẹ̀ nọ́fìlà òru òní na rákà mẹ́ẹ̀ẹ́dùn kìíní kò ní dì so ẹni yẹn ní chance láti yàn àríjà láti ṣe nọ́fìlà yẹn títí di èmi di kìíní so kéwòn bẹ́ẹ̀ ṣe lẹ́yìn ọkọ̀ kan kò sí ló burú bẹ́ẹ̀ káṣí oníjẹ mọ́ ẹ̀ràn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kọ́lọ́ kó sànù wa. naam ẹ ǹkan náà sọ àṣà òṣìṣẹ́ ni pé ẹ̀ka tá a fẹ́ sọ náà ní pé tarawih tarawih tarawih ẹyọ kan ni bẹ̀dẹ̀ a ní àwọn anẹ́fílà ló jẹ́ mutlak nẹ́fílà mutlak ni pé ìyẹn lè yẹ nẹ́fílà lẹ́yìn táyà tó bá wúyàn àwọn afá gbà bẹ́ẹ̀ so dẹ́pẹ́ nẹ́fílà yẹn lèyàn bá fẹ́ yàn pé nẹ́fílà tó wọ́n wù mí pé bàtí mo tún wá jí lóru mo pé nẹ́fílà ló wù mí yàn kí ló tún wá yàn fún un kò sí dé burúkú ẹ̀rọ náfìlà ó yẹ lè sọ àwọn iṣẹ́ mi. kí á gbé ojúmọ́ náà àmọ́ èèyàn ìjọ mi kò ní ṣe nǹkan yóò fi ṣe nǹkan mi ìjọ mi tó jẹ́ kiri so ọ̀rọ̀ pẹ́ẹ́nì tí wọ́n béèrè ni ọ̀rọ̀ èrò lè ọjà ọ̀dọ̀ni náfìlà mutlak gbogbo àwọn àfáà náà gbà pé àwọn tẹ́jọ́ àwọn sọ̀hábà wọn a máa yan náfìlà ní every time again ní every time so ìyẹn náfìlà kò sẹ́ni èlò yẹn lẹ́ni time náfìlà mutlak náà pè é kò wá ní jẹ́ pé èèyàn èèyàn lójoojúmọ́ ìdáhùn máa ń ṣe lójoojúmọ́ èèyàn ti lélẹ̀ èèyàn tó wá dìde lórí èèyàn tó wá dìde agbára tó wà fún ẹ̀yẹ kò ní ìrìn kó mọ èèyàn náfìlà ní kíní so tàràwí náà. mo bọ́ wọ́n gbà náà kí ọlọ́ba kí ó fún wa ní àgbọ́yé so ẹ̀sìn lọ́lọ́ba iná dínà ìdá láì alìsílámù so àwọn ẹnì kejì wa àwọn ẹlẹ́sìn kejì so àwọn ẹ̀nà kan máa ń lò bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá so àwọn christians jẹ́ àwọn christians so so àwọn máa pè wọ́n bẹ́ẹ̀ so nǹkan náà máa pè wọ́n ní àní sọ pé àwọn wọ́ọ̀dù kan lẹ́gbẹ́ àgbọ̀dọ̀ máa sọ nìyẹn pé bí wàá dẹ́gbẹ́sì wọn jẹ́ méjì níwájú ọlọ́run ẹ̀sùn jẹ́ méjì níwájú ọlọ́run ẹyọ kan ní ẹ̀sìn níwájú ọlọ́run ọba so dáhùn náà bá sọ fún yàn bẹ́ẹ̀ yìí pé àwọn báyàn ṣe àdúrà pé à ń ṣàdúrà fún ẹ pé jẹ́ kí kí o jẹ́ ẹjọ́ tó pé ó padà wá sọ́dọ̀ àwọn so ìyẹn náà ìyẹn náà lọ́dọ̀ ẹjọ́ náà tó fún yẹn ni pé kéèyàn ó ṣàlàyé fún wọn wípé nípa Islam náà nìyẹn láti ṣàlàyé fún wọn wípé ẹ̀yin lẹ wà ní ojú ọ̀nà so ojú ọ̀nà níbi tí ni o wá bẹ́ẹ̀ ń ni mo lẹ́tọ̀ọ́ àti máa ṣe fún pé kọ́lọ́ wọn bó tọ́ yín sọ́nà so torí wípé àwọn nǹkan bẹ́ẹ̀ ní ni wípé kò sẹ́ni tí ó mọ̀ wípé even mùsùlùmí gbogbo ẹ̀ ló mọ̀ wípé Jesus Christ ó exist but tí wọ́n bẹ̀ lọ Christian ló gbé sí ànábì exist olùdókòwò ànábì exist tó dẹ̀ mọ̀ pa exist so tí ó sì èméjì bẹ́ẹ̀ so àwọn mùsùlùmí anígbàgbọ́ sí tí wọ́n nígbàgbọ́ sí <laughs> pé Jésù exist adẹ̀ nígbàgbọ́ sí pé iṣẹ́ tó mú wá Ọlọ́run ọba ló ṣùgbọ́n ìdókùnbọ̀ ni yí pé kí ni o ẹ̀yin ti nírú ìgbàgbọ́ yẹn tó ní gbogbo tó níbàwọ̀ sí yẹn èmi ti níbàwọ̀ ìdájọ́ kan níbàwọ̀ sí ni pé kìí sọ ọlọ́run kìí dẹ̀ sọmọ ọlọ́run ṣùgbọ́n iṣẹ́ tó mú àwọn ọmọ ti nígbàgbọ́ sí ìwọ olókùn tó ti ní gbàgbọ́ sí kí ni o iṣẹ́ tí the last prophet tó mú wá iṣẹ́ tó mú wá lò tí ní gbàgbọ́ sí wọlé ẹ̀ka tó wọn fún pé o ṣe kí o ò ní gbàgbọ́ sí so ìyá ọmọ fi yé wọn bẹ́ẹ̀ so lẹ́yìn wá gbà náà wọ́n ní ẹnìkan sọmọ ẹ̀ ní arif nǹkan tó jẹ́ arif ni pé láti ná arọ́fà yá arif ẹni tó mọ̀ ọlọ́njẹ́ bẹ́ẹ̀ so àkíbí àkíbí ṣèròyìn ọlọ́run ọba gẹ́gẹ́ bá àwọn afá ti sọ fún wa gẹ́gẹ́ bá àwọn afá sọ́ọ́lù sèmi ti sọ fún wa yìí pé àlè pé ọlọ́run ọba ní àárífù tóbi ọlọ́wà jẹ́ àárífù kò mọ nǹkan yẹn dáadáa tán ẹjọ́ ní sọ ìgbéra ẹjọ́ jẹ́ àálìmù náà lórí kíni o ló mọ nǹkan dáadáa ọlọ́run ọba ní àálìmù àlìmù ọba ọba tó mọ̀ òun náà ni ọlọ́run a kì í fi kò sínú àwọn ọkọ̀ ọlọ́run bá kápọ̀ ọlọ́run bá ní arif ẹgbẹ́ náà pé nà. ẹ náà mo sára ìgbẹ́ pé náà mi ìtumọ̀ tẹ́ni ẹ gbà lérò so Abdul Halim kéèyàn pé ẹni Abdul Alim ó dún lágbára ju pé kéèyàn pé ẹni kí ni o arif lọ so ẹ̀yẹ́ lè so kọ kéèyàn pé ẹni Halim gan ó dún lágbára ju kí ni o arif lọ torí pé ìkéèyàn pé ẹni Halim ó tún lágbára ju kíni o àárífù lọ so pé àárífù mọ́tábà rẹ̀ ò tó kíni o àálìmù so kò sí ìrànlọ́ burú bẹ́ẹ̀ pé ó sọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ tó gbé ní ìtumọ̀ tó fẹ́ fún un pé kó máa jẹ́ tí ó máa mọ nǹkan so kò sí ìrànlọ́ burú bẹ́ẹ̀ kékeré ó sọ bẹ́ẹ̀ àwọn ọkọ̀ tó dáa jù là ń sọ pé orúkọ tó bá jẹ tábà àtàṣì mọ́ ọlọ́run òun ló dáa jù orúkọ àwọn ànábì ọlọ́run òun ló tẹ̀lé ó kọ àwọn tó ń jẹ́ àwọn ẹni rè olóògì ni òun ló tẹ̀lé ṣùgbọ́n lónìí gbogbo àwọn náà ló jẹ́ pé àwọn obìnrin náà ló dẹ̀ máa ń fà á tẹ́lá ti fẹ́ sọ ọkọ̀ ọmọ ọkọ̀ tí wọ́n máa wá ni pé ọkọ̀ ló dùn pé lẹ́nu special ọ̀rọ̀ pé ọkọ̀ lẹ́nu ẹ̀kan ò tí ì jẹ́rí. so gbogbo ẹ̀ wọ́n á máa wá àwọn orúkọ yẹn ló fi jẹ́ pé wọ́n á ní pé kó máa bá wọn àwọn tó bá lágbára tó bá lágbára tó bá lágbára wá so ló ń fa ó rọrùn fún mẹ́yìn nínú àwọn tó jẹ́ àwọn sọ ó yẹ wọ́n ní abdulhamid ó sọ ọmọ yẹn tó sọ ní abdulhamid ẹlòmíì sọ orúkọ rẹ̀ gẹ́gẹ́ ó sọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn wọ́n sọ pé bàbá àgbà ni ti ń jẹ́ orúkọ yẹn o ẹ̀gbọ́n rẹ̀ kan ti ń jẹ́ orúkọ yẹn o mọ̀jẹ̀ o ẹ̀dí tó kọ̀ mí so gbogbo nǹkan ló ń jẹ́ ló lágbára lọ́dọ̀ wa bí kọ́lọ́ kó wọn. ká máa gbọ́ tẹ̀síìrì ní nínú báyìí dínú dìde so àti àwọn èèyàn kan tó dìde bóyá tí wọ́n fẹ́ béèrè nìyẹn pé tẹ̀síìrì pé ká máa ṣe nínú Ramadan wípé kò jẹ́ nǹkan tó ṣe wípé ó jẹ́ nǹkan tó yẹ ká máa ṣe nínú Ramadan wípé ó yẹ kí èèyàn máa kí èèyàn máa ṣe àwọn azikar kí èèyàn máa ṣe àwọn kan náà ní nínú Ramadan ṣùgbọ́n ní àgbọ́yé ti tèmi mo rí i pé àwọn ẹni yẹn kọ́lọ́n kó tún fún wa ní àgbọ́yé sí dáadáa èmi ò rí nǹkan kan ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí nínú ọ̀rọ̀ tí a fẹ́ máa ṣàlàyé fáwọn èèyàn yìí wáàsí la fẹ́ ṣe wáàsí ní ìdí ààrẹ ṣe wáàsí wọ́n fún èèyàn ní chance láti ṣe wáàsí anytime tóbi gbèdé abẹ́ kan kankan ẹ̀ kọ́ many things so ọ̀rẹ́ gbé ẹ̀ lóbi lẹ́gbẹ́ ìṣọ́ra wa gbẹ gbé a máa ṣe wáàsí jọ sunday sunday o a máa ṣe wáàsí jọ kíni o tẹ́lẹ̀ a ṣe wáàsí gbogbo sunday sunday a máa ṣe wáàsí ní gbogbo kíni o ẹ̀ oṣooṣù. gbogbo wọ́n ti tẹ̀sẹ̀ yẹ kò ní kò dídá ní padà wá so múnira fún wa ẹgbẹ́ ìka múnira fún ara wa gbogbo bẹ́ẹ̀ ń ṣe ìgbádá yẹn ní sílẹ̀ àwọn tí a sọ kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe wáàsí àlàyé fẹ́ gbọ́ wáàsí kò sí kankan tó burú rárá bẹ̀bẹ̀ aburú kan tó wà tẹ̀yìn ẹ̀ jáde kò sí bẹ́ẹ̀ kò ní pé aburú kan tó bẹ́ẹ̀ tẹ̀yìn kò sí bẹ́ẹ̀ dáadáa ló máa tẹ̀yìn tí ò sí èméjì mẹ́ẹ̀. so ìsọ̀rọ̀ ọlọ́run ọba kò sí ní ẹni kún ní gbèdéke pé ìgbà tẹ́ sọ̀rọ̀ ọlọ́run ìgbà tẹ́ ní sọ̀rọ̀ ọlọ́run kò sẹ́ni ọbẹ̀ pé wọ́n ní àdébí wa sọ pé ẹnì kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn o nínú Ramadan. sáwọn èèyàn wò pé ọ̀nà wo ló lè gbà tí nǹkan lè gbà rọrùn fáwọn èèyàn òun náà ní wípé ká máa ka Kùránì ká máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tí ọlọ́run bá Jibril dára sọ́dọ̀ àmì sàlám ó wá ka Kùránì fáwọn àbí inú Ramadan ó wá rán kà fún Ramadan tí ẹ̀kọ́ bá yá nàbí ànábì ó béèrè ẹ̀ bẹ́ẹ̀ ó wá kà fún ní tẹ̀ntẹ̀lé tó ní pé ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ tó yá nàbí sotuma ló dé dé pé àyẹ̀sọ̀ pé káwọn èèyàn tó máa káàtó máa tó máa rẹ̀ ronú pé tẹ̀síìl àbí nǹkan kan sọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa nípa pé a sọ ọ̀rọ̀ di bídíà torí a gbọ́dọ̀ dáadáa pé ọ̀rọ̀ tó ń jẹ́ bàbá mú wa ká bá mú ìdàkejì rẹ̀ wá wípé òun ló da ìyẹn bídíà yẹn ó fojú hàn dáadáa owó ìdá bá ti ń ṣe ló jẹ́ pé nǹkan dáadáa ni nǹkan kankan yẹn sọ pé àwọn èèyàn ẹnìkan gé ẹnìkan fẹ́ pẹran súná ọmọ pé ó ṣe lé ẹ ó yẹ kó wá ẹran yẹn tútù ni kò yẹ kó ṣe fáwọn yẹn kí wọ́n jẹ kò ní túmọ̀ rárá kò ní túmọ̀ rárá àbúkọ àwọn èèyàn wọ́n wá jẹun wọ́n ní kí wọ́n ṣe wáàsí fún wọn kò sí ìgbẹ́dọ̀ burú eléyìí rárá ibi tá a ti ṣe wáàsí kò yẹ lẹ́ẹ̀kan lọ́wọ́ pé ibi báyìí nínú ẹ̀sìn kò sí lọ́wọ́ pé ibi àsìkò tó ṣe wáàsí nìyí àsìkò tó lè ṣe wá sí ni kò síbẹ̀ nú ẹ̀ kò síbẹ̀ nú ẹ̀ sí so nǹkan tó ń tú wálẹ̀ ni kẹ́sì bá ti tú wálẹ̀ pẹ̀lú kankan kò ní nìkan ẹ̀sùn àmọ́ dé ara pẹ̀lú kankan so ẹ̀sìn ló tú wálẹ̀ pẹ̀lú wáàsí wáàsí la fẹ́ ṣe àdẹ̀bẹ́ kakọ wá nípa àwọn ọ̀nà ẹ̀dọ́ bá wùlẹ̀ lè gbà o ṣé kò lo kùránì gbàdúrà sí wáàsí ẹnu ẹgbẹ àní tó kùránì tẹ̀lé ra wọn ni o akẹ́mọ mú súrà báyìí ẹ̀kẹ́ náà yẹ láàmú lásán náà ẹ̀rọ súrà báyìí làwọn fẹ́ ká la fẹ́ sára ìfáwọn yẹn kí ló wà bẹ́ẹ̀ pé à ń sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn pẹ̀lú nǹkan tó wà ní kùránì wọn kí wọ́n lè bá a mọ ìtumọ̀ kùránì wọn dáadáa so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ rárá kò tako làkàì rárá so kí wọ́n bá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn dáadáa so káwọn náà ká jẹ́ tó ṣe pé a máa. ó plan